hatta idha jaa ahadahumul maut qala rabbi irji'un la'alli a'malu salihan fima pé àwọn tí wọ́n gbélé ayé ṣèfẹ́nu ìṣèfẹ́nu wọn tí wọn ò jẹ́ pé ọlọ́run ọba nígbà tí kú bá dé tí wọ́n wá dá òdodo mọ̀ wọ́n á wá máa pariwo pé ìwọ ọlọ́run ọba ò bá sì dá wa padà bóyá àbá tiẹ̀ ṣe dáadáa nínú àkókò tó bá tún ṣẹ́kù tó fún wa ní second term ọlọ́run ní rárá gbólóhùn tiwọn lélẹ́yìí ṣùgbọ́n táwọn ọlọ́run ọba ti kọ́ lórí ẹ̀yìn ẹ̀dá ni wípé wa min wara'ihim barzakhun ila yawmi yub'athun a ti fi gàgá sáàárín gbogbo ẹni tó bá ti kú àti ibi tó ti ń bọ̀ tó jẹ́ pé àti padà sẹ́yìn kò tún ṣeé ṣe fún wọn mọ́. àwọn àáfàá kan wá wọ́n ní gàgá yìí àárín àwa àti ibi tá a ti ń bọ̀ nìkan kọ́ ó tá a ti ń bọ̀ nìkan kọ́ ó wà láàárín àwa àti ibi tá a ń lọ náà ìtumọ̀ ẹ̀ ni wípé ẹni bá gbélé ayé ṣiṣẹ́ rẹ̀ amọ̀pá àlìjánná tọ́ sí i ṣùgbọ́n Ọlọ́run ọba ní bó bá kú lẹ́yìn èní náà kan yóò wà àlìjánná ọ̀hún yóò wà ń bì kan náà tá à ń pè ní barzakh yóò máa wá rí ìtọ́wò irú adùn tọ́lọ́run ọba fi pamọ́ sí àlìjánná sí nínú sàárẹ̀ tó bá wà ṣùgbọ́n kò ní tí ì wà àlìjánná àfi àwọn kan táwọn àfa sọ yìí pé àlàyé ń bẹ lórí tiwọn ṣùgbọ́n fi àwa ẹ̀dá generally náà ni pé tá a bá kú <clears throat> ó dìgbà tọ́lọ́ bá jí wa dìde tó ṣèdájọ́ fún wa náà lọ́mọ àlìjẹ́nà ó tó wọ àlìjẹ́nà a jẹ́ pé gàgá tọ́lọ́wọ́ bá ń sọ yìí ó wà láàrin wa àti ibi tá à ń lọ wọ́n wá lẹ́yìn náà ṣe é padà sí kì bá tiẹ̀ jẹ́ lẹ́yìn ṣe é padà sí ni aṣíwájú ẹ̀dá sallallahu alayhi wa sallam ó nífẹ̀ẹ́ àlùmọ̀ yìí púpọ̀ jù kọjá kó má lè padà wá nígbà tí rògbòdìyàn ṣẹlẹ̀ láàrin àwọn ọmọlẹ́yìn ẹ̀ ní kété tó bọ́ sọ́dọ̀ ọlọ́run ọba òjíṣẹ́ ńlá sallallahu alayhi sallam ó káàánú wa púpọ̀ ju kó má padà wá yanjú àwọn nǹkan tó ṣe bí ẹni ta kókó kọ̀ọ̀kan tó wà nínú àlàyé ọ̀rọ̀ táwọn sọ̀hábà máa ń bára wọn fà tó jẹ́ pé ẹlòmíín ni wọ́n máa ń sọ pé ah ó ṣe mí bíi kí n rántí béèrè lé lọ́dọ̀ ànábì ni ẹrú sí ọlọ́run tí àǹfààní ká padà wá tí ń bá ń bẹ́fẹ̀ dá ọlọ́run kan ni abiyamọ kan ò ní fọmọ ẹ̀ sáyé kó má padà wá mójútó ká máa mọ̀ wípé gbogbo ẹni tí wọ́n bá pè lẹ́ni ire iṣẹ́ rí ẹ̀ ọlọ́run ò ní fi dùn ún ṣùgbọ́n tí ṣètàn bá ṣetán láti bà ìmánì àwọn èèyàn jẹ́ ó lè máa wá máwọ àwọn ẹni rẹ̀ yìí kó máa wá fi hàn àwọn kan tí mọ̀ ẹ̀sìn wọn kéré tí wọ́n sì jẹ́ olùsìn lọ́hùn lórí àìmọ̀ kan ẹ̀dá ò máa wá rò pé ìṣepẹ́ńpẹ́ fúrúfọ́ lọ́hùn tí wọ́n ló débi tó dé ni wọ́n fi ń rí ní tí wọ́n rí a wà á fẹ́ máa gbanta rí gbọ́ látara pa wá rí kàyéfì àti gbàgbọ́ pé ọlọ́run ti ṣe kàrámà fẹ́ni ẹni àṣetán ó wà á sọ nǹkan míì sórí ẹ̀mí ebóhun lórí lánàá tá gbàgbọ́ tó bá tún wá rí lénìí tó wá ń sọ yìí tó tako àkọsílẹ̀ a wàá fẹ́ gbà yí pé ah ẹni yìí kì í ṣẹni lásán tó bá sọ orí ni kódà tó bá takò àkọsílẹ̀ àwọn kò máa wá tu wọn ní ìmọ̀ bàtìní ìmọ̀ kọ̀kọ̀ ló ń tọ̀hún lò nímọ̀ kọ̀kọ̀ tó sì jẹ́ pé ó da gbogbo ohun tí ń jẹ́ sẹ̀ríà ọlọ́run ọba ó dànù ẹrú sìn ọlọ́run kì í ṣe páǹjiyàn pé mọ̀ kọ̀kọ̀ wà o bẹ́ẹ̀ ni ó wà níbi tọ́lọ́run ọba gbà láàyè sí fáwọn ẹrú ẹ̀ tó fún pẹ̀lú májẹ̀mú lágbára ọlọ́run ọba ìjọ tọrọ bá kàn án àá máa tú palẹ̀ ṣùgbọ́n tá à ń sọ ni pé káwọn kan wá sá sábẹ́ ìmọ̀ kọ̀kọ̀ kí wọ́n máa wá fi ṣe ń tó tako ṣẹ̀ríà ọlọ́run ọba ká máa wá pè wọ́n ní awliya Allah eléyìí ó tako ìmánì tó jíṣẹ́ ọlọ́run wá fi mọ èmi àtẹ̀yìn kí ló ṣe sábàbí àlàyé tá à ń ṣe yìí òun náà ni pé ní nǹkan bí ìjẹrin ẹni tó gbọ́ ló gbọ́ nù wa wípé wọ́n ní bàbá kan sílọ̀n sílọ̀n ní lágége wọ́n ló wá kú wàláhì kì í ṣe pé wọ́n ní mo rí àwọn tí wọ́n láwọn ń lọ ọbẹ̀ lálẹ́mọ̀ṣọ́ ń bì báyìí àwọn mẹkáníìkì mẹ́ta ti máa ń lò sọ́dọ̀ wọn nígbà tí mo débẹ̀ wọ́n láwọn ń lọ wò ó wípé wọ́n ní lágége o wọ́n sin bàbá kan inú ilé ẹ̀ ó wá ń tàn mọ́lẹ̀ wọ́n wá rí ṣéwù kan bẹ̀ ní ṣéwù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti fẹ́ sọ di ọlọ́run látara àìfi ẹrú ọlọ́run síbi tọ́lọ́run ọba fi sí tó ẹrú ẹ̀ tó ti lọ ọlọ́run ọba lọ́wọ́ ibi tó ń tò sí ẹnu wa ò gbà á láti sọ̀rọ̀ àwọn ẹrú ọlọ́run yìí láì dáa torí pé mélòó mélòó tí wọ́n ń kà sí ni lọ́rùn tí wọ́n ń kà sí ni lọ́rùn tó sì jẹ́ pé ẹni tí wọ́n ń kà sí lọ́rùn gan ó lè bọ́wọ́ bọ́sẹ̀ kúrò ńbẹ̀ ṣùgbọ́n ìṣesí àwọn ọmọ lẹ́yìn tí wọ́n ń pera wọn mọ́rú àwọn ṣéwù báyìí òun làwa ń sọ̀rọ̀ ọba wọ́n ló jáde lára ògiri ilé kan àwọn èèyàn wá dà lọ gèrè kódà wọ́n dárúkọ ẹni tó ya fídíò ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo wá ní nígbà tí wọ́n dé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ mo ní iṣẹ́ rí wọ́n ní wàláhì wọ́n tan àwọn ni ẹnìkan nu wọ́n nígbà táwọn tiẹ̀ délé ọ̀hún káwọn tó wọbẹ̀ nígbà tó ti ti mọ́là kan jáde ni mọ́là bíi tiẹ̀ ń bi léèrè wípé kàdéní tí o rí olóni wàláhì bàǹkan kómi bá olóhùn ògbà ọ̀sàbọ̀ lẹ́yìn tí wọ́n wá lọ tí wọ́n darí àríyànjiyàn wá bẹ́ẹ̀lẹ̀ lórí pé ṣòótọ́ ni wọ́n lè rí ṣéwù ṣé wọn ò lè rí i nígbà tá a fa àkótó fọ́jú ẹ̀ pọ̀ òun ní kò pọ́síbù photo trick ni mo wá ní àwa tá a fẹ́ máa ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn gbà míì àwa gan la tún máa da ẹ̀mí wọn rú tí wọ́n bá ní wọn ò rí nǹkan kan ẹni tó rí nǹkan ó máa búra pé wàláhì òun rí nǹkan èèyàn lòun rí èèyàn tó ti kú èmi ò ní ní ò nǹkan orí nǹkan ṣùgbọ́n kì í ṣẹni tó kú lórí tá a bá níwọ̀n rí nǹkan àwọn góòmà wa ṣe èméjì nípa tírọ̀ ọlọ́run ọba táwa náà fẹ́ pè wọ́n sí ẹni rí àní òrí ṣùgbọ́n kì í ṣẹni tó kú lórí àṣẹ ìtàn tànàbì ní ọlọ́run fún kápá kó gbà wọ ẹni bá wò ó ṣùgbọ́n yọ òun sílẹ̀ pé kò lè gbà wọ tòun tálàyé yìí bá yé wa tí wọ́n bá ní wọ́n rí ṣéwù kan ó ń fò kiri oṣòdì kí wá ní bàbá ránú ẹ̀ àkọ́kọ́ ni pé mo wá bí wọ́n mo ní kílẹ̀ rò yí pé ó jẹ́ àpọ́nlé fúnrú ẹni báyìí tí wọ́n fi ń rí wọ́n ló jólùpáyà ọlọ́run mo lẹ́ ṣeun mo ní ìjọ páyà ọlọ́run tó jíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n láwọn ò rò bẹ́ẹ̀ ṣó páyà ọlọ́run tó Abubakar tó Umar tó Usman tó Ali sọpáyà ọlọ́run táwọn mẹ́wàá tọ́lọ́run ọba fọwọ́ sọ̀yà látàyé ń bí pé wọ́n ti dọ́mọ àlìjẹ́nà wọn láwọn ò rò bẹ́ẹ̀ mo ní tó bá jẹ́ páyà ọlọ́run lèèyàn fi máa wá padà wá lẹ́yìn tó bá ti kú tán tí ó máa wá yálé àwọn tó nífẹ̀ẹ́ ah mo ní wàláhì ó yẹ kọ́pọ̀lọpọ̀ àwọn brothers máa rí ànábì kì í ṣe lójú oorun lójú ayé báyìí làákàyè kan ni wọ́n wá sọ jí ó ní wàláhì òun gbà tóun bá tiẹ̀ mọ̀ ni òun ò ní dara àwọn láàmú lọ ṣùgbọ́n wípé ààyè kan tiẹ̀ tó kù nínú ọpọlọ wa táṣetánilè jókòó sí ní zamani yìí ó ṣe ni mọ̀ eléyìí ló wá mú mi tún fẹ́ rán wa létí ohun tá a sọ níjèló wípé ẹni bá mọ ohun tí ń bẹ níwájú ọkàn ò ní balẹ̀ lórí pé tọmọ mi bá ti ń lọ ilé kéwu sunday sunday ó ti tó tó bá ti mọ júzù àmọ́ tí ó fi kírun ó ti tó torí pé gbogbo ohun tá à ń sọ yìí kọ́ yìí láti bàgàdíyà yanjú ẹ̀ àwọn ohun tó ní ìdìpé kápọ̀ nínú ọ̀rọ̀ imam ọ̀rọ̀ ìgbéyàwó ọ̀rọ̀ ogún pínpín ọ̀rọ̀ zaka yíyọ àtoríṣiríṣi ètò tọ́lọ́wọ́n ọba òbí kan sílẹ̀ láì dá sínú Quran tó sì jẹ́ pé téèyàn bá pàkan tì láì lò ó lẹ́jọ́ wájú Ọlọ́run gbogbo ẹ̀ pọ̀ lọ ṣùgbọ́n ẹ̀kọ́ ìgbàlódé tó ti gba ẹ̀mí gbogbo wa ti gbogbo wa ti dẹrú fún yìí òun náà ni gbogbo wa fi lékè ẹ̀mí ó ti wá di pé tọmọ bá ti ń lọ Sunday Sunday wákàtí kan jọ Sunday ọmọ mi ń kéwú káti ẹ̀ tó bẹ́ẹ̀ títí ẹ̀ ń lọ Sunday Sunday ká tó bá dúpẹ́ ọmọ ẹlòmíì ò tiẹ̀ lọ́bì kankan tọ́lọ́ ń bá rọ ẹ̀mí ọmọ ni ó máa mọ pàtàkì irun fún rẹ̀. a wàá rí wípé irú àwọn báyìí àwọn ọmọ báyìí a lè fọkàn balẹ̀ wàláhì wípé àṣetánì ò lè kó wọn sápẹ̀rẹ̀ la ṣe ń bẹ̀ wá wípé lóòótọ́ ìmọ̀ ẹ̀sìn ó lè má sọ ni dolówó tọ́lọ́wọ̀n ò bá kówó mọ́ni tẹ́lẹ̀ ó lè má sọ ni dolókìkí tọ́lọ́wọ̀n ò bá kọ òkìkí mọ́ ṣùgbọ́n bí ò bá tiẹ̀ ṣẹnikẹ́ni láǹfààní yóò ṣẹni tó ní láǹfààní pé yóò máa mọ ète ṣàìtàn tó fẹ́ fi dayé láàmú yóò máa mọ tó tọ́ tọ́lọ́run ọba fẹ́ kóun ó ṣe yóò máa mọ tí ò tọ́ tọ́lọ́run fẹ́ ká jìnnà sí ẹni tó bá ti wá rántí pé ọjà tí ń bọ̀ wá tú láyé kò sí èméjì nípa ẹ̀ mo rò pé ìbá tá a sọ nípa pàtàkì ìmọ̀ ẹ̀sìn yìí ó tó fún un tọ̀hún bó bá tiẹ̀ fọ́jú láti lajú inú sílẹ̀ ọlọ́run dákun má fọ́ wa lójú o a bẹ̀ ọlọ́run ọba bí fìtínà ìgbà yìí ṣe lè wò kó tó ọlọ́run má jẹ́ kó àwa lọ́mọ lọ àtàwọn ọmọ wa àtàwọn aya wa àtàwọn àti gbogbo ẹni tá a nífẹ̀ẹ́ ọlọ́run dákun ìmọ̀ àmọ̀lò tẹ́sí ọlọ́run fi dáni lójú tètè abẹ ọlọ́run ọba ní tó jẹ́ òdodo ọlọ́run fi mọ̀ wá gẹ́gẹ́ bí òdodo kó o fún wa ní ìdúró ṣinṣin lórí ẹ̀ èyí tó wá jẹ́dà kejì ẹ̀ tó jẹ́rọ́ ọlọ́run dákun máṣá ìfimọ̀ wá pé rọ́ ni kó o fún wa lókun àti sá fún un abẹ ọlọ́run ọba gbogbo bí dáadáa wá ṣe lè pọ̀ jù bó ṣe lè pọ̀ tó láyé ọjọ́ tá bàbá ọlọ́run ọba pàdé dákun ṣe ọjọ́ náà ní ọjọ́ tí ó dáa jù ní ọjọ́ tá a gbélé ayé àwa abẹ ọlọ́run ọba gbogbo ìmọ̀ tọ́lọ́run bá fún wa ọlọ́run dákun má tún fi ṣe fitna fáwa náà torí pé kò sí ní tọ́lọ́run ò lè dẹ́sẹ́rú tó bá fẹ́ mú àbẹ̀ ọlọ́run èyí tí ó lá àlùbáríkà nínú mọ̀ náà ni kọ́lọ́run ó jogún fún wa èyí tí a sọ yìí a fi bẹ̀ ọlọ́run fún ọ̀kẹ́ àìmọye àwọn tí n tó ṣẹlẹ̀ yìí tí ó ti sọnù torí pé wọ́n ní ká sá fún àkókò kan tó jẹ́ pé ilẹ̀ ó máa mọ́ bá ní ní mùsùlùmí kílẹ̀ ó tó ṣú ẹ̀yọ́ ti kúrò nínú islam ilẹ̀ ó máa ṣú bá ní ní mùsùlùmí kílẹ̀ ẹjọ́ kejì ó tó mọ́ yóò ti kúrò nínú islam irú àwọn nǹkan tá à ń sọ yìí ó rọ̀ mọ́ iman ó rọ̀ mọ́ shirk èèyàn lè kárẹ̀ ẹ̀yà kẹfẹ́rí tí ó sì ní mọ̀ pé kẹfẹ́rí lòun ọlọ́run dákun má ṣàṣọ aṣọ́rú ẹ̀ o subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. قوموا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 وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد ìpè ìwọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn. àwọn ìmáàmù méjèèjì Bukhari àti Muslim wọ́n gba ìgbà wáyé wa látọ̀dọ̀ Sayyidina Huzaifa bin رضي الله عنه عن عزيفة بن اليمان رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وآله وسلم حديثين قد رأيت أحدهما وأنا أنتظر الآخر أني òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó fún wa nínú méjèèjì èmi ti fojú ara mi rí Huzaifa ló ń sọ yẹn rọjàlá àná wọn à ń tẹ́wọ́sọ̀rọ̀ àkàr mò ń retí kí èkejì ó ṣẹlẹ̀ haddathana anna al-amana nazalat fi jazri qulub ar-rijal nazala al-Qur'an fa'alimu min al-Qur'an wa'alimu min as òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ wípé ọba adéda allah subhanahu wa ta'ala ó ṣe àdámọ́ sínú ọkàn gbogbo èèyàn téèyàn mọ̀ wípé ìwọ̀ ń bẹ lórí òun wọ́n dá òun ni òun ò sí ń bí tẹ́lẹ̀ òun bọ̀ fi bí ilẹ̀ kí ni tóun wá ṣe ẹ̀rí ọkàn máa jẹ́ ẹ̀dá lórí èèyàn ní gbogbo ìgbà ta ni àwọn ẹ̀tọ́ tún bẹ lórí òun bóò lòun ó ṣe mú wá àdámọ́rin ní tí ń bẹ lọ́kàn gbogbo èèyàn lẹ́yìn eléyìí thumma nazala al-Qur'an ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ó sọ al kalẹ̀ fa'allimu min al wọ́n wá mọ bí ìwọ ṣe pàtàkì tó nínú tí ọlọ́run ọba fi yé wa nínú al-Qur'an pé nǹkan báyìí o àgbọ̀dọ̀ mọ́ mu wa àgbọ̀dọ̀ sí nǹkan Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ pé láwùlẹ̀ khalq wọlé wọlé am òun ló dẹ́dà òfin tó di ọ̀dà bí ẹ̀dẹ́ ó ṣe ṣe nínú ìgbésí ayé rẹ̀ tí ó fi jèrè ń bí tí ó fi jẹ́ lọ́hùn ó nìkan ló lófin lọ́wọ́ ó nìkan là bá ń múlẹ̀ ọba ìdọ̀dà nìkan lèyẹn bá ń múlẹ̀ nínú àwọn ẹni rẹ tó ti kọjá lọ ó pe àwọn ẹmẹ̀wá rẹ̀ jọ àwọn ọmọ kéwù rẹ̀ ó kọ àwọn oríṣiríṣi nǹkan kalẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé kò tako Quran kò tako sunu òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní ntí a máa fi ṣe ìbálòpọ̀ láàrin ara wa ni kólúkálukú wa wa máa jẹ́jẹ́ káwa máa múlẹ̀ pé àní tayọ àwọn òfin òfin ọlọ́run bá náà ni sunu òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam olúkálukú bẹ̀rẹ̀ sí múlẹ̀ lọ́kọ̀ọ̀kan ọ̀kan nínú àwọn ọmọ kí wá wò pé lẹ́yìn ìmùlẹ̀ tá a fi bọ́lọ́run ọba ṣe pẹ̀lú ẹ̀sìn Islam ṣé ó tún yẹ kó o tún gbérú ilé ìní ìwà èmi ò sí o torí pọ́jẹ́ ni ire ó tètè pera rẹ̀ padà ó ní gbogbo yín ẹ̀yin náà jáwọ́ ẹ má jà á ṣe mọ́ torí pé lẹ́yìn ìmùlẹ̀ tá a ti bọ́ ba adẹ́dàá múlẹ̀ ibi táwọn ẹlẹ́gbẹ́ ti ń ti kò sí. Si tọ́ ọ bá ti ní òun darapọ̀ mẹ́gbẹ́ kan ẹ ní constitution bẹ́ẹ̀ ṣèṣe tí ń rìn kò sí ojú tó máa fi wọ ẹni tí è sọmọ ẹgbẹ́ yọ yàtọ̀ sí ojú tó fi wọmọ ẹgbẹ́. ọlọ́run bá ṣe nínú wọ̀ tá a gbọ́dọ̀ fún oníkan là gbára lé gbogbo nǹkan tó o bá gbára lé lẹ́yìn ọlọ́run ọba o ti ṣubú kìí ṣe pé o ṣubú o ti ṣubú o ti fẹ́ẹ́ kìí ṣe yín nìkan. ó nìkan là á páyà o bá ti páyà nǹkan míì yàtọ̀ sọ́ba ẹlẹ́dà ó ayé gbé torí mélòó ni nǹkan tó fẹ́ páyà ọpọlọ rẹpẹtẹ ṣùgbọ́n ọba ẹlẹ́dà nìkan ni ọba tó páyà àwọn nǹkan tó ń páyà gbogbo yìí àwọn ajá rẹ̀ ni oní òmù wọn so ṣùgbọ́n tó o ti páyà òun ọba ẹlẹ́dà Allah subhanahu wa ta'ala tó ń páyà nǹkan míì. ọlọ́run ọba sọ̀rọ̀ rẹ ní kélekèle ọwọ́ ajá jalajala bó ń ṣe ń sásíbí lọ́mọ sásíbí òun nìkan là á gbójúlé tó o bá gbójúlé nǹkan míì yàtọ̀ sọ́ba adẹ́dà ọjà kulẹ̀ ó nìkan là á fọkàn tẹ́tẹ́ ó nìkan nìfẹ́ tá a ní sí wúlò gbogbo eléyìí wọ̀ ni tí ẹ̀dá gbọ́dọ̀ fún ọba adẹ́dà òun là á sìn ṣe báyìí má ṣe báyìí ọba adẹ́dà nìkan Allah subhanahu wa ta'ala. kì í wá ṣe yìí nìkan tọ́n bá ń tí mú gbogbo ìwọ̀ yìí wá ọ gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀rí ọkàn máa jẹ́ ọ wípé ọmọ ń tó rò ọgbọ́n tó ń sọ ó dẹ̀ ní tó ń ṣe tọ́ ọ̀bá jẹ́ kẹ́rì ọkàn ọ jẹ́ ọ bẹ́ẹ̀ ṣé pé kò rí ọ ni tàbí kò gbọ́ tàbí kò mọ tó ń ṣe kí lè yìn kúfúrò ni tọ́ bá mọ̀ pé ọmọ ń tó rò ọgbọ́n tó ń sọ ó dẹ̀ ní tó ń ṣe ṣùgbọ́n tó ń ta kò fin rẹ̀ ṣé pé kó ṣe ní tí ó ṣe fẹ́dà kan lè dúró de ṣe ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala kálá alfa kálá ṣùgbọ́n àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò yapa sí ní tí ọlọ́run ọba ń fẹ́ gẹ́gẹ́ bí enígbàgbé gẹ́gẹ́ bí alábùkù Allah subhanahu wa ta'ala ló fi wá ṣe wípé ká máa sẹ́rí padà wá lọ sọ́dọ̀ òun ní gbogbo ìgbà pẹ̀lú kíni pẹ̀lú tauba àti kathratul istighfar ìmọ̀ wá dáríjì lọ́wọ́ rẹ̀ ọ̀ràn yẹn ni. àwọn anábì ọlọ́run ọba ó ní ọ̀tá fún wọn sallallahu alaihi nabi náà wà rẹ̀ yìí kí ni wọ̀ ọ̀hún ó ní pé ká fi wọ́n ṣe àríkọ́ṣe nínú gbogbo dáǹsì òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ọba ọba ṣe nígbìyànjú tí bó ṣe lè wù kó dógóńgó tó tí ọba ti fi tiẹ̀ sàríkọ́ṣe iṣẹ́ rẹ̀ ti dànù ní Allah allah subhanahu wa ta'ala ló fi sọ pé kó sọ fún wa yìí pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹni tó bá ṣiṣẹ́ kan bó ṣe lè wò kó kéré mọ́ tí ì bá ṣe pàwọ́lá pálásẹ̀ pé kó ṣe bẹ́ẹ̀ á daṣẹ́ ń gùn àní ìgbàlọ́ rẹ̀ torí ìwọ̀ tá a gbọ́dọ̀ fún ò ní pé gbogbo bá ṣe ṣe nǹkan káfíntì ẹ̀ sàríkọ́ṣe àwọn òbí wọ́n ní wọ̀ tá a fún ọ ọ̀gá aṣẹ́ oníwọ̀tá fún olórí oníwọ̀tá fún gbogbo wọn náà ní ìwọ̀ tí wọ́n fún àwọn ọmọlẹ́yìn wọn ọ̀gá aṣẹ́ olórí ìlú àwọn ànábì ọlọ́run ọba tòrẹ́sìn ni kò dẹ̀ sí ń tọ́ lágbára ju ẹ̀sìn tó ẹ̀sìn àfọbàdẹ́dà nìkan ẹ̀sìn lágbára ju àwọn màláìkà lọ lọ́lọ́run ọba fi ti àwọn màláìkà wípé rárá ẹ gbọ́dọ̀ má jẹ́ sẹ́wọ̀n tẹ́ ẹ bá jẹ wọ́n mú un àwọn ànábì rẹ̀ láṣẹ wípé pé ẹ jíṣẹ́ tẹ́ bá jẹ́ bá jíṣẹ́ ẹ ti ṣàbòsí ìwọ wọn ni lórí àwọn tí wọn rán wọn sí wípé kí ni wọ́n jíṣẹ́ olórí ìlú ìwọ ni wọ́n gbọdọ mójútó òbí wọn gbọdọ ìrè ọmọ wọn ní rírè wípé kò fún wọn ní gbangba wọ́n gbọ́dọ̀ gba ẹ̀kọ́ báwọn òbí ṣe fi ń kọ́ wọn tí ọba ti tako òfin ọlọ́run ọba ẹni tó ń ṣiṣẹ́ ọ gbọ́dọ̀ tẹ̀lé òfin ọlọ́run ọba mú ìwọ̀ wá ìwọ̀ tá a fún ẹni tí ọba gbani ṣiṣẹ́ ẹni tó bá gbani ṣiṣẹ́ ọ̀ràn àyàn ni ọ gbọ́dọ̀ wá ọ gbọ́dọ̀ mú ìwọ̀ yìí ọ mú iṣẹ́ gbogbo àwọn ìwọ̀ yìí òun ni àkójọpọ̀ tá à ń pè lẹ́sìn ni Allah subhanahu wa ta'ala ló fi sọ wípé inna Allah yàmúrukùm àǹtò àdùlẹ̀ àmàlàtì ìlà àlíyà. ọmọ ọlọ́run ọba ọ dájúdájú ń pa yín láṣẹ wípé ẹ gbọ́dọ̀ pé gbogbo wọ̀ fún ẹnikẹ́ni tó ní ìwọ̀ lérí yín ọ̀ràn yẹn ni. gbogbo eléyìí oní Al-Qur'ani ṣàlàyé bàbàrà wọ̀ tá a gbọ́dọ̀ folúkálukú tá a gbọ́dọ̀ fúnra wa àwa gan gbọ́dọ̀ fúnra wa níwọ̀ rẹ̀ ara wa tá a bá fún ẹ̀mí wa ní ìwọ rẹ̀ ẹ̀mí ò ní péye ọ pàtàkì ní gbogbo ìgbà wa alimu mina sunna látara ìgbésí ayé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam àwọn ìwọ ìwọ tí ọlọ́run ọba bá bàrà yìí òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wá ń ṣàlàyé rẹ̀ fún wa lẹ́yìn ìgbà tó ti jẹ́ àdámọ́ tán a pé wọ́n. bá ń ṣe ń retí pé káwọn nìkan pé wọlé wa lórí bẹ́ẹ̀ náà là fún àwọn kan níwọ̀ wọn bọ́kàn bá ṣubú nìkan bó o láṣẹ pé débi pé gbà títí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó fẹ́ ṣubú ti ẹ̀tọ́ ọba ọlọ́run ọba tí ọlọsọ subhanahu ọba tó mọ gbogbo ẹ̀ a eléyìí ò ní jẹ́ kó pé wọ̀ tòun àní yẹra fún tèmi náà kọ́kọ́ mú إذا أقمت الصلاة لا صلاة في حضرة الطعام ولا وهو يدافع على خبثار kò sí wọn o nígbà tó ń jẹ ti rẹ́dì báyìí wọ́n ti gbóúnjẹ lẹ̀ wọ́n lẹ̀ pè wọn ọkọ̀kọ̀ yanjú òun ná kò tó mú yàn ọkọ̀kọ̀ yanjú oúnjẹ ná kò tó mú wa. ìtọ̀ ń gbọ̀n ọ́ ìgbẹ́ ń gbọ̀n ọ́ wọ́n lẹ̀ ti gbé dúró ò ní sọ pé jẹ́ ń torí pé ìwọ ọba adẹ́dá ni jẹ́ ń pa ná kí n wá kírun ná kí n tó lọ sí là ọkọ̀ọ̀kọ́ lè mú ìwọ̀ yẹn wá ná wàá yàgbẹ́ rẹ̀ wàá tọ̀ ìtọ̀ rẹ̀ wàá ṣe dáa nígbà wo bá ṣe tán lásìkò ìrun tẹ́sẹ̀ tó tó ó pàtàkì a gbọ́ eléyìí ní gbogbo ìgbà ìwọ̀ yìí ìmú wọn wá òní ń jẹ́ kí ilé ayé ó tòrò kí gbogbo ẹ̀ gún régé Huzaifa radiyallahu anhu ọwọ́ àtẹ̀síwájú thumma haddathana min rafi'il amana òjíṣẹ́ náà sàrà sálàm tún wá sọ fún wa wípé àìpéwọ̀ tólúkálukú ọmọ kò sí látara àìpéwọ̀ ó tún ṣe àlàyé rẹ̀ náà olójíṣẹ́ náà sàrà sálàm sàlàyé rẹ̀ bó ló ṣe sọ. ó ní yanamu rajulu nawmata èèyàn kan sùn ó lè má ṣe oorun sísùn lásán ó gbàgbéra ó dára alẹ̀ ó bẹ̀rẹ̀ sí rìn síbi tí ó yẹ kó rìn sí ó dé bẹ̀rẹ̀ sí gbé ìgbésí ayé tí ó yẹ kó gbé fayokbadu al-amana min qalbihi fayadhallu asra wa, al-waqt àmánà ó wá jáde kúrò lọ́kàn rẹ̀ ìpéwọ̀ kò ní bàbàrà rẹ̀ mọ́ yóò wá dàbí àbàwọ́n lára bí aṣọ tó yí pé kèé ṣe bó ṣe rí tẹ́lẹ̀ nu ó ti dàbá mi à lè sọ pé kèé ṣaṣọ ṣùgbọ́n kèé ṣe bó ṣe rí nu ó ti ó ti fẹ́ẹ̀dì kèé ṣara rẹ̀ mọ́ látara pé kí ni wọ́n gbé sípò ọmọ ntọ́tọ́ tó yẹ kí òun wá nínú pòun ó lè jọ lórí ó lè jọkọ ó lè jọ gàáṣẹ ó lè jẹ àáfàá ọyẹ ń tó yẹ kó mú wá ọmọ ṣùgbọ́n ó ti gbàgbéra débi wípé kò mú àwọn ẹ̀tọ́ ìwà mọ́ bó bá ti bẹ̀rẹ̀ bákan ìyí máa tẹ̀ síwájú sí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wá sọ pé thumma yanamu nawmata bó bá tún wá gbàgbéra lọ sí i fa yaqbidu al-amana min qalbihi àmánà wọn wà á wọ́n jáde kúrò lọ́kàn rẹ̀ fa yadhallu athruha mithla al-majal yóò dàbí májẹ̀lú kí ni tí nǹkan bá jóni lára ògùn náà kàjẹ́mìrín dàrẹ́sítẹ́hù àlàrẹ́jìlẹ́ bí ògùn náà tó yí ní ẹsẹ̀ rẹ tó ju ọ lẹ́sẹ̀ fanafita fọtọrahu muntabiran lẹ́sẹ̀ fi ṣe tó wá ó wá wú ó domi kèé sojú ara rẹ ṣùgbọ́n ara rẹ náà lọ́wà yóò ti di ojú àpá kò í sojú ara mọ́ ọkàn wà ń bẹ̀ ni kìí ṣẹni tí ń pẹ́wọ̀ kìí ṣe ń tẹ́ ń fipò rẹ̀ sin ọlọ́run ọba mọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wa sọ yìí pé fa yusbihu an-nas yatabaya'una fala yakadu ahadu yu'addi al-amana débi wípé àwọn èèyàn wà á jí lójijì. kò tiẹ̀ ní sí ẹnì kankan tí ń pé wọ̀ mọ́ olórí ò pé wọ̀ ọkọ ò pé wọ̀ ìyàwó ò pé ọmọ ò pé wọ̀ ọ̀gá náà ò pé wọ̀ ò gbogbo wọn wá dẹni tí ń jàǹbá àmánà kò sẹ́ni tá a fẹ́ mọ̀ bá a ṣe mọ́ hátà ìkọ́ débi wípé níta máa sọ ní pé yuqalu inna fi bani fulani rajulan amina yóò wá di ọdẹ apẹrin sáàmà túmọ̀ ọdẹ apẹrin wọ́n ní kò sí ọdẹ apẹrin mọ́ ọ̀lọ́wà wọ́n ní bo lọ́wà mélòó ọlọ́kan wà ní Maiduguri ọ̀kan wà ní Port Harcourt ọ̀kan wà ní Kafanchan bá wà àní máa rí wọn káàkiri wọ́n pọ̀ lọ rẹpẹtẹ ẹni tí ń pé wọ̀ yóò wá di ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan èjèèjì ẹnìkọ̀ọ̀kan èjèèjì ó rèéyàn irun títí rẹ̀ ó sọ pé masha Allah àfi bí sàbẹ̀ òjì.